àwọn àgbà bọ̀ wọ́n ní ìjàkùmọ̀ kì í rìnde ọ̀sán ẹni abíire kan kì í rìnde òru ẹ kalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ìkànnì yìí ìròyìn láwọlẹ́sùn ló ń dé sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ campus radar funab orúkọ mi ni rabiu karimat ọláyẹmí kí a tó máa tẹ̀síwájú ẹ gbọ́ kókó tí ó wà nínú ìròyìn náà ìròyìn àkọ́kọ́ tí màá fi ṣíde ní àṣálẹ́ ti èní lóní ẹni tí kò bá ní nọ́mbà ìdánimọ̀ NIN kò lè wọ ọkọ̀ ojú irin mọ́. amòfin Fẹ́mi Fani-Káyọ̀dé ti ké sí ààrẹ Muhammadu Buhari pé ó ní àlàyé láti ṣe fọ́mọ Nàìjíríà lórí ọwọ́jà ìpànìyàn tó ń wáyé ní tìbútòrò orílẹ̀-èdè yìí ikọ̀ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti kéde pé àwọn rí afurasí ọ̀daràn mọ́kàndínlógún mú káàkiri ìpínlẹ̀ náà ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ẹni tó bá fẹ́ wọ ọkọ̀ ojú irin láti fi rin ìrìn àjò gbọ́dọ̀ lọ gba káàdì ìdánimọ̀ kí wọ́n sì ní nọ́mbà NIN nítorí ohun tí wọn yóò máa lò láti fi wọ ọkọ̀ bẹ̀rẹ̀ látinú oṣù karùn-ún adarí àjọ reluwé ní nàìjíríà nrc fidet okiria ní àwọn yóò máa gba nin àwọn tó bá fẹ́ wọkọ̀ reluwé láti inú oṣù karùn-ún lọ lójúnà àti ní àkọọ́lẹ̀ tó péye nípa àwọn èrò okiria ṣàlàyé wípé èyí yóò mú àlékún bá ètò ààbò àwọn tó ń wọ ọkọ̀ náà mínísítà fún ìrìnnà òfurufú nígbà kan rí lórílẹ̀‐èdè nàíjíríà amòfin fẹ́mi fani Kayode ti ké sí ààrẹ muhammadu buhari pé ó ní àlàyé láti ṣe fọ́mọ nàíjíríà lórí ọwọ́jà ìpànìyàn tó ń wáyé ní tìbútòrò orílẹ̀‐èdè yìí nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó abẹ́yẹfò rẹ̀ lọ́jọ́bọ̀ fani káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ sá kúrò lẹ́gbẹ́ òṣèlú pdp lọ sí apc láìpẹ́ yìí ṣàlàyé pé ìwọ̀nba oṣù péréte tó kù fún ààrẹ muhammadu buhari ní ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí ó fi kún pé ìdí tí ó yẹ kí ààrẹ fi òpin sí gbogbo ìwà ìpànìyàn àti ipa tó ń wáyé káàkiri nàìjíríà ó sọ ọ́ síwájú sí i pé oòrùn tó kú níta yìí sì tó aṣọ sá fún ààrẹ láti wá ojútùú sí ìwà ìpànìyàn ìgbésùmọ̀ni àti ìnira táwọn agbébọn fi ń bẹ àwọn aráàlú wò kí ó tó kúrò nípò ó ní pé kápá tòṣèlú tì kásòótọ́ ọgọ́rùn-ún èèyàn ni wọ́n pa nípínlẹ̀ Plateau márùndínlọ́gbọ̀n ni àwọn agbébọn tún ṣá pa ní Benue ìtìjú gbáà lèyí jẹ́ kò sì sí àwíjàre kankan rárá fani káyọ̀dé wòye pé kò sẹ́ni mọ ìgbà tí àwọn ọmọ nàìjíríà yóò fárígá láti kọ ìyà tó ń jẹ wọ́n o tàbí iye àwọn èèyàn táwọn agbénipa wọ̀nyí yóò tún pa kí àwọn ọmọ nàìjíríà tó dìde pé ó tó mínísítà tẹ́lẹ̀ náà ní ààyè ṣì wà fún ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ buhari láti ṣàtúnṣe ohun gbogbo tó bá yẹ fani ní ìjọba nàìjíríà gbọ́dọ̀ rọ àwọn ilé-iṣẹ́ aláàbò kí ó sì ró wọn lágbára kó sì fún wọn ní àṣẹ tí kò lẹ́jàmbákan nínú láti lọ́ọ́ rèé kojú àwọn agbébọn wọ̀nyí dípò jíjòyè afiajẹmáfíàyò tí ń fúnni lóko ìdí ọ̀pẹ ó ní kí ìjọba tún gbé ìgbésẹ̀ akin láti yọjú gbogbo àwọn tó wà nídìí ìwà burúkú wọ̀nyí síta kí ìjọba yéé hùwà bíi ẹni tó ń gbè lẹ́yìn àwọn ọ̀bàyéjẹ́ náà ìròyìn tẹ́ ò fi máa kádìí rẹ̀ ńlẹ̀ ní àṣálẹ́ tòní ló ní ikọ̀ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ondo ti kéde pé àwọn rí afurasí ọ̀daràn mọ́kàndínlógún mú káàkiri ìpínlẹ̀ náà nínú àwọn afurasí tí ọwọ́ tẹ̀ yìí ni ọ̀dọ́kùnrin méjì kan wà tìmílẹ́yìn ẹni ọdún méjìlá àti sunday ẹni ọdún mẹ́rìndínlógún ìnagijẹ tìmílẹ́yìn a máa jẹ́ anini nígbà tí wọ́n sì ń pe sunday ní àpèjẹ oyenusi bákan náà ni ọwọ́ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn tún tẹ àfúrásì ọ̀dọ́ míì tí ó jẹ́ ẹni ogún ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ ọdẹ́yẹmí ayọ̀délé tí wọ́n tún ń pè ní ọ̀ṣunbọ̀ bí a kò bá gbàgbé ìnagijẹ wọ̀nyí jẹ́ orúkọ àwọn ògbólógbòó adigunjalè tí ìjọba fi ẹ̀yìn wọn ti àgbá lásìkò ìjọba ológun ní àdúgbò kan tó wà ní ìjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo ní ọwọ́ ti tẹ̀ Tìmílẹ́yìn Sunday àti Ayọ̀délé lórí ẹ̀sùn ìdigunjalè lásìkò tó ń ṣe àfihàn àwọn afurasí yìí ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ní àwọn mẹ́ta wọ̀nyí jẹ́ ògbólógbòó nínú iṣẹ́ adigunjalè kò ní jù báyìí lọ lórí ìròyìn láwọlẹ́sùn láti iléeṣẹ́ campus radar funab títí ìgbà míì tí a ó tún máa pàdé orúkọ mi ni Rabiu Karimat Ọláyẹmí